إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار أما بعد adáwọ́pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkur'an alkarim látinú suratul anbiya aya 71 أعوذ بالله من الشيطان الرجيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين الله سبحانه وتعالى تسواجنك بإتان نبي بإبراهيم عليه الصلاة والسلام ọlọ́wọ́n bá ní wà nájẹ iná lẹ́yìn gbà tí àwọn ọlọ́wọ́n bá takó ànábí ibrahim alaihissalatu salam takó yọ níbi aburú àwọn èèyàn rẹ̀ nígbàtí wọ́n dáná tí wọ́n sọ sínú náà ní ipasẹ̀ wípé ó fi òdodo rinlẹ̀ fún wa ní ipasẹ̀ wípé ó ní kí wọ́n mọ́ sí nǹkan míì yàtọ̀ sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó ṣe ẹ̀dá wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó anábi ibrahim alayhi salatu salam ó kó yọ nínú ìyáná wọn ọlọ́wọ́n ọba ní faja'annahumul aksari a àwọn èèyàn yẹ ní ẹni tí ó jẹ́ ní òfò ṣùgbọ́n anábi ibrahim aleyhisalatu wasalam wà náà jẹ ìnáwó akóyọ agbálẹ̀ nínú aburú wọn wàlúùtọ́n òun nìkan kọ́ àti lóòtù ìlàlárdì lẹ́tì barak na fi ha lílà alamin àwọn méjèèjì a ní ká máa lọ sí ilẹ̀ kan tí àwọn ọlọ́wọ́ bá ta ṣe ní ilẹ̀ alálùbáríkà fún gbogbo ayé lúùtù alayhi salatu wassalam ìkan lára àwọn ànábì ọlọ́run ọba ni ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ànábì ibrahim alayhi salatu wassalam ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kí ànábì lúùtù alayhi salatu wassalam kó náà gbà fún ibrahim alayhi salatu wassalam ànábì ibrahim pẹ̀lú gbogbo wáàsí tó ṣe àti ìpé àkíyèsí àwọn èèyàn síbi tó jẹ́ òdodo kò sẹ́ni tó gbà fún nínú ìlú tí ó ti ń ṣe wáàsí ní ìlú tí a mọ̀ sí iraq lónìí lẹ́yìn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tí a mọ̀ sí lóòtù òun nìkan náà ló gbáfà fún anábi ibrahim alayhisalatu salam nínú ìlú yìí ló fi jẹ́ wípé kò kí ń ṣe loss bẹ́ẹ̀ ni ó ń ṣe failure fún ẹni tó ń ṣe wá sí kó mọ́ rí àwọn èèyàn gbà fún torí pé anábì ibrahim alayhisalatu wasalam gbogbo wá sí tó ṣe nínú ìlú wọn ní iraq òréyẹ kankan gbàfà fún lẹ́yìn lut alayhisalatu wasalam òun nìkan náà lẹni tó gbàfà fún ọlọ́wọ́n ọba pa àwọn méje láṣẹ pé ká kúrò nínú ìlú yẹn ká máa lọ ìlú bòmí òun náà ni ìlú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi albarka sí fún ayé so yìí òfin rinlẹ̀ ọ̀rọ̀ tí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tó sọ ipe ẹlòmíín bẹ nínú àwọn anábì ọlọ́run ọba tó ṣe pé bá di jọ́ngbìn dal kiyama kò ní kankan tẹ̀lé that is kò ní rí fólówà kankan ẹlòmíín dẹ̀ ń bẹ èèyàn kan náà ni ó tẹ̀lé ẹlòmí èèyàn méjì ni ó tẹ̀lé sọ́ksẹ́sì gangan fún ànábì ọlọ́run ọba òun ni pé ṣe ń tí ọlọ́run ọba ní kó jẹ́ níṣẹ́ ó jẹ́ níṣẹ́ àbí ó ya mi lù ú nítorí káwọn yẹn lè bá a nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹni tó bá lòun ṣe wá sí òun pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba nǹkan tí ẹ̀sìn tó fi rinlẹ̀ kò gbọ́dọ̀ yẹ kúrò níbẹ̀ bó tilẹ̀ ó kó mọ ó gbọ́dọ̀ fi rinlẹ̀ bí ẹ̀sìn ṣe fi rinlẹ̀ ọ̀tọ̀ ni pé kéèyàn má ti sọ nǹkan nítorí pé yẹn wo pé àsìkò rẹ̀ ò tí ì tó àwọn anábì ọlọ́run ọba wọn a máa ṣe léyìí nípa wípé àwọn èèyàn kó sínú ẹbọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe léyìí wọ́n ń ṣe léyìí èwo ni ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú à á bẹ̀rẹ̀ pẹ̀lú ìtì aburú rẹ̀ pọ̀ jù láti lè fi pe àwọn èèyàn lápèjú ẹni tó ń ṣẹbọ ó mutí bẹ́ẹ̀ ló ń ṣe zìnà èwo làá kọ́kọ́ gbìyànjú àti gbà lọ́wọ́ rẹ̀ kò ń ṣe zina ṣíṣe ní tá a gbìyànjú àti gbà lọ́wọ́ ẹ̀ lákọ̀ọ́kọ́ à bẹ̀rẹ̀ pẹ̀lú yìí tí ó tóbi jùlọ òun náà ni ẹbọ ṣíṣe torí pé tó bá kú pẹ̀lú ẹbọ yóò ra sínú náà ni ṣùgbọ́n tó bá kú lẹ́ni tí ò ṣe bẹ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n ń ṣe zina àbómutí irú èèyàn bẹ́ẹ̀ yóò jìyà náà àyàfi tó bá wo ọlọ́run ọba láti má fìyà jẹ lókù ṣùgbọ́n kò sí bó ti lè jìyà ná tó yóò padà kúrò nínú ná ní ọjọ́ kan bó ti ẹ̀jẹ̀ wípé iná ọlọ́wọ́n bó ń ṣe nǹkan tá à ń fojú kéré torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni inna yawman 'inda rabbika ka alfi sanatin mimma ta'udun ọjọ́ kan ní ọ̀dọ̀ ọlọ́wọ́n bá bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìnká ní kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó yà wáyà ìyànà kí la fẹ́ lóun bí eléyìí òun ni pé ọ̀tọ̀ ni wípé kí n má ti sọ̀rọ̀ lórí nǹkan ọ̀tọ̀ ni wípé kí n pìrìsẹ́ǹtì ẹ̀ yàtọ̀ sí ọ̀nà tí ẹ̀ sì fi rinlẹ̀ àfáà tó bá máa ti ń ṣe ọlọ́wọ́n bò ní pìrìsẹ́ǹtì nǹkan bákan kí òjíṣẹ́ rẹ̀ pìrìsẹ́ǹtì ẹ̀ bọ́lọ́wọ́n bá ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ wá wo wípé òun fẹ́ ṣe wá sí fáwọn èèyàn kó máa ya mi lu nǹkan yẹn nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa káfà gbìyànjú àti damilu àbí nǹkan tó ṣe wípé anabi sallallahu alaihi wasallam lélẹ́ lórí kí àfà gbìyànjú àti damilu irú àfà bẹ́ẹ̀ là á pè ní failure ṣùgbọ́n ẹni tó ṣe kó dúró tì ìtọ́lọ́wọ́n ọba sọ anytime tí opportunity ẹ bá yọ tí ó sọ fún àwọn èèyàn náà nu kódà káwọn èèyàn má gbà fún irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó jèrè ni torí pé ń bẹnu àwọn ànábì ọlọ́run ọba ẹni tí ó ráwọn èèyàn tẹ̀lé ànábì ibrahim alayhisalatu wasalam ó ṣe wáàsí fún àwọn èèyàn rẹ̀ ó takò ẹbọ tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ pètèpèrò láti lè fi aburú kàn án ṣùgbọ́n ọlọ́run ọba subhana wa ta'ala kó yọ ọlọ́run ọba ni wọn jẹ́ iná hu àwọn ọlọ́run ọba akóyọ àti ànábì lut alayhisalatu wasalam ìlàlá ardilẹ̀ ti bárakna fi hàlil alamin ipe kí àwọn méjèèjì kan máa lọ síbi ilẹ̀ kan tí a fi àlùbáríkà sí fún gbogbo ayé òun náà ni ilẹ̀ sham èyí tí a mọ̀ sí greater syria tó comprise gbogbo àwọn palestine àti àwọn àyè ní pàtàkì jùlọ ilẹ̀ tí a mọ̀ sí jerusalem lónìí eléyìí ó jẹ́ àyè àlùbáríkà bí kaaba àbí maka generally ṣe jẹ́ ayé albarka bẹ́ẹ̀ náà ni jerusalem náà jẹ́ ayé albarka ló jẹ́ pé ọgọ́rọ̀ wa anabi ọlọ́ngọba ló jáde ń bẹ́ anabi ibrahim alayhisalatu salam ó kúrò láti ìlú iraq ibi tí àwọn èèyàn wọn tí wọ́n ti ń bọ òòṣà tí wọ́n ń bọ ìràwọ̀ tí wọ́n ń bọ nǹkan kí nǹkan òun àti lut àwọn méjèèjì náà ni olùgbàgbọ́ tó wà ń bẹ́ wọn kúrò nínú rẹ̀ bàbá ibrahim alayhisalatu wasalam àti àwọn èèyàn wọn gbogbo wọn náà ni wọ́n jẹ́ ẹlẹ́bọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní òun ṣe gbogbo wọn òun ṣe wọn ní àwọn tí wọ́n jẹ́ ẹni òfò lẹ́yìn anábì ibrahim alayhisalatu wasalam àti lóòtù ní ojú ọ̀nà nígbà tí wọ́n dé àwùjọ tí a mọ̀ sí sham ní ojú ọ̀nà òun ni anábì ibrahim alayhisalatu wasalam ló ti fẹ́ sára so Sara gangan fún rẹ kò kí ń ṣe ọmọ ìlú Iraq so ló jẹ́ pé ní ìlú Iraq tó jẹ́ ìlú anabi Ibrahim alayhisalaam nípìlẹ̀ òun àti Lúùtù nìkan náà ni wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo níbẹ̀ Lúùtù alayhisalaam ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní kí ó jẹ́ ẹni tó gbà fún anabi Ibrahim alayhisalaam ọlọ́wọ́ba habna ishaqa lẹ́yìn ìgbà tó fẹ́yàwó àwọn ọlọ́run ọba afun ní ọmọ òun náà ni ishaq anabi ibrahim alayhisalatu salam ó ní ọmọ kan tí ó ju ishaq lọ òun náà ni anabi ismail alayhisalatu salam èyí tí ẹrú tí a mọ̀ sí hajar tó bí fún ismail òun ni ọmọ tó kọ́kọ́ bí lẹ́yìn ìgbà tó wọn àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí sára kan fẹ́ràn wọn fún àmọ́ iye ọdún tí ọlọ́wọ́n bò kádàrọ̀ ọmọ ọlọ́wọ́n bò nìkan méje ní ọmọ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní kí ó fẹ́ ajar ó fẹ́ ajar eléyìí ló wá bí ọmọ fún tí a mọ̀ sí ismail lẹ́yìn yẹn ni ọlọ́wọ́n bá ló wá fún anabi ibrahim alayhisalatu salam ní ishaq látara ìyàwó rẹ̀ tí a mọ̀ sí sára ọlọ́wọ́n habna lau ishaq afuni ishaq wa yaquba nafilatan atúnwá fún ní yaakubu gẹ́gẹ́ bí àlékún ishaq òun jẹ́ bàbá fún yaakubu àwọn afẹ́sìn wọ́n ní eléyìí ń sọ fún wa wípé yaakubu alayhisalatu wasalam anabi ibrahim ṣì ń bẹ láyé nígbàtí ọmọ rẹ̀ ishaq tó bí yaakubu látara yaakubu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó náà ní yusuf aleyhi salatu salam bákan náà àti àwọn ọmọ àyà rẹ̀ eléyìí ni ìdí tó ṣe pé àwọn ànábì ọlọ́mọba tí wọ́n fi pọ̀ tí wọ́n wá láti ìlú sham tí wọ́n wá láti ìlú sham ìpìlẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ òun náà ni pé yakubu alayhisalatu salam òun ni ọmọ ishaq ishaq ni ọmọ ànábì ibrahim alayhisalatu salam yakub òun ló jẹ́ bàbá fún yusuf alayhi salatu wasalam lẹ́yìn náà wá bí àwọn ọmọ tó pọ̀ wa kullan ja'alna salihin ọlọ́ni gbogbo àwọn tá ń kakalẹ̀ fún yìí ẹni rè la ṣe wọn kò sí ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ń bẹ kò sí ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba nínú wọn gbogbo wọn ẹni rè ni wọ́n jẹ́ wa ja'alnahum a'immatan ọlọ́ni a ṣe gbogbo wọn ní àìmà gbólóhùn àìmà plural ló jẹ́ fún gbólóhùn imam waja'alnahum a'immatan ọlọ́ni aṣe gbogbo wọn ní àìmà àwọn olórí dáadáa yahduna bi amrina tí wọ́n fi ọ̀nà máa àwọn èèyàn bi amrina pẹ̀lú àṣẹ àwọn ọlọ́wọ́ bá wa awhayna ilayhim fi'l a sọ fún wọn ká máa ṣiṣẹ́ dáadáa wa iqama as-sala kada máa kírun wa ita az ká máa ṣe ìtọrẹ àánú wa kanu lana abidin gbogbo wọn ní àwọ ọlọ́wọ́n ọba nìkan ni wọ́n ṣèjọsìn fún òun ló fi jẹ́ pé àwọn ànábì ọlọ́wọ́n ọba èyí tí wọ́n ń pèpè sí kankan náà ni òun náà ni tawhidullah ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba pátá lọ́lọ́wọ́n ọba fi sọ fún wa nu àyà mi oníṣọ́ra alákùnrin díìnì ọlọ́wọ́n ọba ní ẹ̀yin mùsùlùmí ń ta ṣe lófin lẹ́sìn fún yín شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك ọlọ́run ní ta fi sọ àsọ́ọ́lẹ̀ fún nú alẹ́sọ́látọ̀ sàlám wọ̀lẹ́bí àwọ̀hẹ́nà ilẹ̀ àti tí àwọn ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí rẹ̀ muhammad bákanáà wà ibrahim wà máa wà sọ́yìnà bí ibrahim àti ta fi ránṣẹ́ sí ibrahim wà musa wà isa àti musa àti isa an aqimu diin ipe ẹ̀sìn yìí ẹgbẹ́ e dúró ẹgbẹ́ ẹ̀sìn yìí ẹgbẹ́ e dúró an aqimu diin wàlá tatafarraku fihi ẹ má pín yẹlẹyẹlẹ nú ẹ kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi Allahu yashtabi min ibadihi man yasha wa yahdi ilayhi man yunib ọlọ́run ọba ní àwọn olùṣẹ́bọ in tó ń pè wọ́n sí ìka tó tóbi púpọ̀ lọ́kàn wọn ni nǹkan tó ṣe pé ọkàn wọn balẹ̀ pẹ̀lú ni ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni wọ́n mọ́ dára ẹ̀ láàmú máa bá ti tiẹ̀ lọ mọ́ mi kan ọlọ́wọ́n ọba lẹni tó ṣe wípé a máa fi mọ̀nà sọ́dọ̀ ààrẹ ẹni tó bá ń bẹnu èròǹgbà rẹ̀ láti fi mọ̀nà ṣùgbọ́n ti tiẹ̀ ni kò ṣe wá sí kí la fẹ́ ló ń bi eléyìí o ní pé gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba kò sẹ́ni tó ní ká wá pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ẹ̀sìn kan ní ẹ̀sìn yahudiya ìkànnì nasaraniya kò sì tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn àwọn anabi ọlọ́wọ́n ọba ẹ̀sìn ẹ̀yọ kan náà ni inna dina indallahi islam ẹ̀sìn tó recognize náà ni islam wa man yabtaghi ghayra al-islami dinan minhu wa huwa fil akhirati minal ẹni tó bá tún wá ẹ̀sìn mi yàtọ̀ fún ẹ̀sìn islam ọlọ́lá nígbà lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ gbẹ̀ndé alikiyama lára àwọn ẹni òfòrí ó máa so ká pin ẹ̀sìn kan lẹ̀sìn anabi báyìí ẹ̀sìn kan lẹ̀sìn anabi báyìí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn anabi ọlọ́wọ́ bá ẹ̀sìn ẹ̀yọ̀ kan náà lẹ̀sìn òun náà ni ẹ̀sìn islam àwa tá a pera ọlọ́mọ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ká tún pera wa sí different sex náà ẹ̀ àwa leléyìí àwọn eléyìí leléyìí ẹ̀ eléyìí ni àkídà titiwọn eléyìí làkídà titiwọn kò sí tó ń jẹ́ àkídà tiwọn àkídà tiwọn àkídà tiwa àkídà tiwa kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àkídà kan náà ló yẹ kí gbogbo wa ní lọ́lọ́wọ́ bá fi sọ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam iná lẹ́dí iná faraku dínahùn àwọn tó ṣe pé ẹ̀sìn wọn ẹ̀sìn wọn faraku dínahùn wọn pín yẹlẹyẹlẹ wakanu ṣíà wọn wá di oríṣiríṣi ìjọ lásìtàmínú fi ṣẹ́yìn ọlọ́run ló ní kankan ṣe pẹ̀lú wọn iná ma amúrúhùn ọ̀rọ̀ wọn di ọ̀dọ̀ ọlọ́wọ́n bá súnmọ́ yìí náà bí òun bí máa kàánú yẹ fàálù ọlọ́wọ́n bó fi kálukú ní ìròyìn tó gbélé ayé ṣe so eléyìí ń sọ fún wa ipe ẹ̀sìn islam ẹ̀sìn ẹyẹ ọ̀kan ni ẹ̀sìn islam ẹ̀sìn ẹyẹ ọ̀kan ni bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì tí ó tó lọ ànábì adam alayhisalatu salam tí dédé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn kan ni àwọn òfin díẹ̀díẹ̀ lè máa yàtọ̀ ní àsìkò ànábì kan sí kejì ṣùgbọ́n lásìkò ànábì wa muhammad sallallahu alayhi wa sallam níta ń pè ní islam ti parí kò sí nǹkan tí ó ń jẹ́ wípé ẹ báwa ṣe máa ń ṣe nú ìjọ titi wa ìjọ titi wa ìjọ titi wa kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ju ìjọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam lọ ètí yẹn kan bá fi lè sọ ìjọ titi wa question tá a béèrè lọ́yẹ̀ ni pé lẹ́yìn tẹ́ ń ṣe yìí bó anabi ní ká máa ṣe é bó làwọn sàhábà rẹ̀ dùwánu láàrẹ̀ ìmọ̀ ọ̀tọ́ náà bá lóun ti yọnu sí bóná ti ń ṣe tí ò bá ti rí ẹ̀rí rẹ̀ mú wá ká mọ̀ ṣe ẹ̀sìn wa lófò ká dúró ti nǹkan tó ṣe wípé ẹ̀sìn tó mú wá fún wa ọlọ́wọ́n ọba ní wòláìkà lẹ́dínà hádà àdàlá àwọn tọ́lọ́wọ́n ọba fi mọ̀nà ní fabi udáhùn mìtẹ́dì ọlọ́run ní kọ́ ṣe ìlànà tiwọn ìyẹn àwọn ànábì tó ṣíwájú so eléyìí nǹkan tó pàtàkì ni ká mọ̀ wípé ẹ̀sìn yìí ẹ̀sìn kan ṣoṣo náà ni ṣẹ̀ríà tánàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó mú wá ṣẹ̀ríà kan gbogbo ìtawọn èèyàn pín yẹlẹyẹlẹ ẹlòmíì bóyá three hundred years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tiwọn lẹ̀ ẹlòmíì five hundred years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tiwọn lẹ̀ ẹlòmíì seven hundred years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tiwọn lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò ní pilẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni iná lẹ́dí na faraku dina omuwaka nu ṣíà last time in fi ṣe ọlọ́wọ́n bá tún sọ nù àyè mi wàlá takunu minal mushrikin ẹ má dàbí àwọn ẹlẹ́bọ mina alladhina farraqu dinahum àwọn tó ṣe pé wọ́n mú ẹ̀sìn wọn fọ́ yẹlẹyẹlẹ wa kanu shi'a wọ́n doríṣiríṣi jọ kullu hizbin bima ladayhim farihun pátì kọ̀ọ̀kan sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan wọ́n ń dunnú pẹ̀lú tí wọ́n gbélé ọ̀rọ̀ fúnra wọn kọ́nà kí oṣù àná wa ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa ja'alnahum àwọn tá ń sọ yìí anabi ibrahim ọmọ rẹ̀ ishaq yaqub anabi yusuf gbogbo àwọn yìí waja'alnahum a'immatan aṣìwọ́n ni aṣíwájú aṣìwọ́n ni aṣíwájú oríṣi aṣíwájú méjì ló ń bẹ aṣíwájú dáadáa aṣíwájú burúkú àwọn aṣíwájú burúkú wọn ó máa darí àwọn èèyàn lọ síbi iná àwọn aṣíwájú dáadáa wọn ó máa darí àwọn èèyàn yahduna bi amrina ọlọ́ni àwọn eléyìí wọ́n ń fi àwọn èèyàn mọ̀nà bi amrina pẹ̀lú àṣẹ àwọn ọlọ́wọ́n ọba wa awhayna ilayhim fil alkhairat àwọn ọlọ́wọ́n ọba àníkàmá ṣe dáadáa àníkàmá ṣe dáadáa òun ló jẹ́ pé lára kúọ́lítì tí gbogbo píṣà gbọ́dọ̀ ní òun náà ni pé n tó bá ń sọ fáwọn èèyàn kó náà máa ṣe ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀gbọ̀rọ̀ rí lẹ́ni tó ń ṣẹbọ ẹ má ṣe zina ẹ má mutí ẹ má ta tẹ́tẹ́ ẹ gbọ́dọ̀ rí òun náà gbọ́dọ̀ má ṣe irú nǹkan báyẹn torí pé ìjìnà sí nǹkan tó ń kọ̀ fáwọn èèyàn ìdẹ máa ṣe tó ń pa àwọn èèyàn láṣẹ pàtàkì lọ àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn lára àwọn nǹkan táwọn èèyàn ó fi máa túmọ̀ gba tó ń sọ ni ṣùgbọ́n nígbà tí yẹn bá ń sọ wípé tí mò ń sọ fún yín ni ẹ wò ẹ mọ́ wò ṣe mi eléyìí bad example ni tó ṣe wípé yóò lé ẹlòmíì jìnnà sí nǹkan tó ń sọ. So yóò lé ẹlòmíì jìnnà sí ìlànà tó ń pèpè sí ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba ó gbọ́dọ̀ gbìyànjú láti máa mú un tó nǹkan fún rẹ̀ tí ó ń sọ láti máa mú un ṣe eléyìí ló fọ tó fi jẹ́ pé àárí àwọn ànábì ọlọ́run ọba ìtàn sọ fún àwọn èèyàn wọn náà ni wípé a ní máa pè yín sí dáadáa káwa máa ṣèbàjẹ́ onìkan lára àwọn afá ló fi sọ onílá tẹnha an khulukin wata àti yamislahu arun alayka idha fa'alta azimun má máa kọ̀ wà bàjẹ́ fún àwọn èèyàn kí wọ́n má ṣe wà bàjẹ́ tó ń sọ pé kan má ṣe tó bá ń ṣe bẹ́ẹ̀ àlébù ńlá lélẹ́ yìí jẹ́ fún so ló jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba examples dáadáa ni wọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ní ká kọ́ ṣe لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا Allah ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún ìlàrò òjíṣẹ́ ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam fún gbogbo ẹni tó máa ń ro kan ọlọ́run ọba bákan náà àti ọjọ́ kan yìí tó gbà pé ìjọ́ kan ni òun ó jáde láyé tó ṣe pé lẹ́yìn ìgbà tán bá sin òun ọjọ́ kan ni òun ó gbé òun dìde tínkàlù kó dẹ̀ jábọ̀ fún ọlọ́run ọba wa dhakara Allaha kathiran tó dẹ̀ rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ Allah ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín láàrò òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́mọba subhanahu wa ta'ala oníwàmà arsalnami rasulin illa li yuta'a bi idhnillah òjíṣẹ́ kan àgbèdìde bí ó wá ṣe káwọn èèyàn lè tẹ̀lé so àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwòkọ́ṣe dáadáa ni wọ́n jẹ́ fún àwọn èèyàn wọ́n ń pèpè síbi dáadáa wọ́n ń kọ aburú fún àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn náà ń ṣe dáadáa wọ́n dẹ̀ ń jìnà sí aburú ọlọ́run ọba ní anabi ibrahim alayhi salatu wassalam bákan náà anabi ishaq àti ọmọ rẹ̀ anabi yaqub àti lutu tó ń ṣe ọmọ ẹ̀gbọ́n anabi ibrahim alayhisalatu wasalam àtàwọn tí wọ́n jẹ́ àwọn anabi tí wọ́n járe dátara wọn ọlọ́ni gbogbo ẹni rẹ ni wọ́n wàjàlnáhùn àìmẹ́tàn aṣíwọ́n ní aṣíwájú dáadáa yàjúnà bí amìrìnà tán fi àwọn èèyàn mọ̀nà bí amìrìnà pẹ̀lú táwọn ọlọ́wọ́ bá paláṣẹ wà wáhàyìnà ilé yìí ọlọ́run ọba ní asọ fún wọn ipe fìlẹ̀ khairat ká máa ṣiṣẹ́ dáadáa wà ikọ́ ọmọ sọ́lá ká máa kírun àmì dáadáa nù òun náà ni pé ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ àfa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò máa kírun ẹlòmíà sọ wípé lẹ́vù táwọn ti ju káà máa kírun lọ àbí ẹlòmíà sọ wípé ẹ̀ẹ́mí ó kírun pẹ̀lú yín mọ́kàlẹ́mí ti ń kírun ó dẹ̀ jòkó níbi tó jòkó sí. Si yóò ló ń kírun ní maka ni gbogbo orú àwọn sọkúsọ táwọn mi ò máa sọ yìí rárá ẹ̀ẹ́jọ kírun ní jẹ̀mọ́ náà ni kò sí bó ṣe lè jẹ́nu ọlọ́run tó lópin ìgbà tí ò bá ti kí ń ṣe wípé ó rẹ̀ ní àárẹ̀ tó lè jáde ẹ̀ẹ́jọ mọ́ kírun jẹ̀mọ́ ni anabiwa muhammad sallallahu alaihi wasallam tẹ jáde láyé ló ń kírun jẹ̀mọ́ ìgbà tó di pé kò lè jáde mọ́ rárá ló di pé ó ń kí nínú yàrá ọjọ́ tí ó jáde láyé ó tiraka àti wá mọ́ṣáláṣí débi wípé kí ni abbas radiyallahu anhu àti ali àwọn méjèèjì ni anabi fi ara ti tẹ wá sínú mọ́ṣáláṣí wa kírun ìgbà tí abubakar tó rí òun ni ó bọ́ sẹ́yìn anabi sallallahu alaihi wasallam kírun fún àwọn yẹn àsìkò yìí ànábì ò lè jáde mọ́ rárá nínú wàásù mọ́ṣáláṣí ṣùgbọ́n èèyàn sì lè jáde ó rẹ̀yàn díẹ̀díẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú àti máa wá mọ́ṣáláṣí ni pàtàkì jùlọ ẹni tó jẹ́ ọkùnrin so ẹni tó wá jẹ́ àfẹ́ẹ̀sì tó ṣe pé òun lẹ́vù tiẹ̀ ti dé pé ìrun jẹ̀mọ́ kò ń bá wọn kí i mọ́ inú lé lòun ti máa ń kí báyẹ̀ ṣe máa rínú ṣe sí àwọn ṣéwù ṣéwù mi kò ní wá kírun pẹ̀lú wọn ó lè jẹ́ ọjọ́ tí wọ́n bá ṣe kùbùrọ́ ọjọ́ òun lẹ́ẹ̀rí tí ó sọ kalẹ̀ wá látòkè tí ó ṣe pé yóò wá bá wọn ṣe kùbùrọ́ ní ọjọ́ ọjúmọ́ ṣùgbọ́n àwọn ọjọ́ lásán ẹ̀ẹ́ òun ò ní bá wọn kírun torí pé lẹ́vù tiẹ̀ ju kó máa bá àwọn èèyàn kírun jẹ̀mọ́ lọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam irun jamaa òun fi ń jáfara débi kó sọ fún àwọn èèyàn jọ kan onílàkọ̀tà hamamtu an amura bi hatobin fayohtatob ثم آمر رجلا فيصلي بالناس ثم انصرف إلى رجال يتخلفون عن الجماعة فأحرق عليهم بيوتهم ǹtí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé màá ní kí àwọn èèyàn kan lọ wá igi ìṣẹ́pẹ́ wá màá wá ní kọkùnrin kan kó lédè irun àwọn èèyàn tán kiri mọ́lé màá wá lọ jólé wọn mọ́ wọn lórí nítorí pé kí ni wọn wá ń kírun jọ̀mọ́ tí wọ́n wọ́n fẹ́ sìn wọ́n lọ́nà sọ́lá sọ́n mo ṣe torí àwọn míì tí wọ́n ń bẹ nínú ilé tó ṣe pé káwá kírun jẹ̀mú sọ́nà ilé lórí bí àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ẹ̀nẹ́bàá muhammad sọ́lá sọ́lá mo fi ṣe ṣùgbọ́n ó dé kán mọ gravity kéèyàn kiri mọ́lé kó mọ̀ wá kírun jẹ̀mọ́ tó dẹ̀ jẹ́ ọkùnrin tó dẹ̀ jẹ́ni tó ṣe pé wà ẹ́ẹ́dì kò ń ṣe nǹkan tó nira fún un láti wá kí sọ àwọn anábì ọlọ́wọ́n ọba wọn a máa kírun jẹ̀mọ́ bẹ́ẹ̀ ni wọn a máa kírun ọlọ́wọ́n ọba ní wà wàhálà ilé yìí fílẹ̀ kọ́irátì aṣọ fún wọn ká máa ṣe dáadáa gbogbo ń tó ń jẹ́ dáadáa gbogbo ń táwọn yẹn bá mọ̀ sí dáadáa tí ò bá ti takpa ṣe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ni a ká máa ṣe wà ìkọ́ ọmọ sọ́lá ká máa kírun irun kíkí ara dáadáa ni ṣùgbọ́n ọlọ́wọ́n ọba yọ ọ́ kúrò bíbẹ́ eléyìí làwọn àfẹ́sìn àmọ́ pè ní dhikr khas ba'dalaam lẹ́yìn bàtà àti make general statement ká tún wá make specific statement ní láti lè fi emphasize rẹ̀ ọlọ́wọ́ bá ní àníkàn máa ṣe dáadáa ṣé irun kíkí òun ṣara dáadáa ni tọ́nà fi wá sọ pé wà ìkọ́ ọmọ sọ́lá irun kíkí ara dáadáa náà ni ṣùgbọ́n lọ́wọ́ bá yọ kúrò nù dáadáa láti lè emphasize ẹ̀ tó ló jẹ́ pé èèyàn ò lè jẹ́ ní ọlọ́run ọba láì kírun gbogbo ẹni tí ò bá ti kírun kó gbàgbé ń pa olóòfin jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fa in tabu wa aqamu salata wa atu zakata fa ikhwanukum fi din ọlọ́run ní àwọn kèfèrí yẹn tán bá fi lè gbọ́ ọlọ́run ọba gbọ́ tán tún bá ń bi kèfèrí tán ṣe wa aqamu salata tán dẹ̀ ń kírun wa atu zakata owó wọn fa ikhwanukum fi din wọ́n ti dọ́mọ ya inú ẹ̀sìn tó túmọ̀ sí pé kí ni ìrun pàtàkì olóòfin jẹ́ pé ẹlòmíì ó máa ṣe rẹ̀ kò ní kírun ìjọ tó bá wù ní òkì à ń lé ọjà káàkiri à ń lé bísínẹ́sì káàkiri à ń lé owó káàkiri yóò máa wò pé eléyìí lè tí ó ràn òun lọ́wọ́ àṣà àgbọ̀dọ̀ gbáyé náà ni ọlọ́wọ́ bá ní alhakumu takathuru hatta zurtumul maqabir mo fẹ́ pọ̀ lówó mo fẹ́ pọ̀ lọ́mọ mo fẹ́ ju ẹ lọ lówó mo fẹ́ ju ẹ lọ dúkìá ọlọ́ni tó kó àìrójúra ìbá inú bẹ́ẹ̀ ṣe máa bá yínú àfẹ́ntọ́lọ́mọba ṣàánú hatta zurtumul maqabir tí wọ́n èdù yìí sínú sàárè tinkaluko máa lọ jábọ̀ fún ọlọ́run ọba so àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run wa wàhálà ilé ìmfìlẹ̀ khairati wa ikọ́mọ̀ sọ́lát wa ìyíta àzàká wọn tún máa ná owó wọn òun ló jẹ́ pé mo jáfẹ́ ẹ̀sìn yìí ó túmọ̀ sí pé mi náà lè dá sí mi ò lè ṣàánú àwọn èèyàn tó bá jáfẹ́ ẹ̀sìn tí wọn náà bá ní lọ́wọ́ ṣàánú àwọn èèyàn ànábì eh, ismail alayhi salatu wa salam ọlọ́run subhanahu wa ta'ala ó ròyìn rẹ̀ ipe a máa yọ zaka owó rẹ̀ bẹ́ẹ̀ ni a máa kírun fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa kana ya'muru ahlahu bis salati waz zakati wa kana 'inda rabbihi mardiya ọlọ́wọ́n bá ní a máa pa àwọn ẹbí rẹ̀ ìyàwó rẹ̀ yóò mọ̀ pa wọ́n láṣẹ ká máa kírun yóò mọ̀ pa àwọn ọmọ rẹ̀ láṣẹ ká máa kírun bákan náà yóò ní ká máa yọ zaka ká máa ṣe sàdákà ká máa ṣe tọrẹ àánú wa kana 'inda rabbihi mardiya ó dẹ̀ jẹ́ ẹni tí ọlọ́wọ́n bá yọ́nú sí. Si so nígbà tí ànábi ọlọ́wọ́n ọba tí ó bá ń pàṣẹ káwọn èèyàn máa ṣe dáadáa ṣóun ni ò wá ní ṣe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ fún ànábi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní wà múrò alẹ́kẹ̀bi sọláàtì máa pa àwọn ẹbí rẹ̀ láṣẹ kan máa kírun wọ́stọ́bìrì àlẹ́yà ìwọ náà ṣe sùúrù pẹ̀lú rí pòǹkì so àwọn ànábi ọlọ́wọ́n ọba wọ́n jẹ́ leaders níbi ìmọ̀ ṣe dáadáa wọ́n jẹ́ leaders níbi ìmọ̀ pèèyàn sí dáadáa dáadáa yẹn dẹ̀ ní yóò máa jẹ́ tiwa lópin ìgbà tá a bára àwọn èèyàn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń ròyìn àwọn ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam dáadáa ó ní kuntun khayra ummatin ukhrijati linnasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ọlọ́wọ́ ní ìjọ tó fi dáa jùlọ kí ló fà ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ẹ̀ máa ń pàṣẹ dáadáa ẹ̀ máa ń kọ́ wa àbàjẹ́ fún àwọn èèyàn òun ló fi jẹ́ pé ẹni tí ó mọ̀ wò wípé ah, tó ń bá sọ fún èèyàn kan ṣe léyìí wọ́n á rùn láláṣe jù àbí tó ń bá ní ká má ṣe nǹkan báyìí mọ́ wọ́n á rùn láláṣe jù kó ń fẹ́ kankú má ṣe ọmọlẹ́yìn ta lòun fẹ́ jẹ́ ọmọlẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah ẹni gbàgbọ́ nu ọlọ́run ọba eléyìí ní tẹ́nìkọ̀ọ̀kan wà fi ṣeré ẹlẹ́ṣọ̀ọ́ e àwọn èèyàn ó mọ sọ̀rọ̀ mi láì dáadé kan sọ tó bá ti jẹ́ nílé wájú ọlọ́run ọba àbùsẹ́wùsẹ́ ṣùgbọ́n kó wo ti ń bá sọ àwọn mi lọ́ta àwọn èèyàn kó rí mi tọ́lọ́run ọba ò bá ti rí ẹ ti tán àwọn tó ń wo pé wọ́n ó rí ẹ lálákatakítí tó bá yá wọn padà bínú sí ẹ náà ni òun ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ dúró déédéé wọn ṣèjọ́sìn fún kankan mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n lóòótọ́ ni bákan náà nábì lóòtù àtẹ̀yìnáwó hukman àwọn bá afun nídàájọ́ wà ilman àtìmọ̀ that is a ṣe ní ànábì wa ó gba wá sí ànábì ibrahim nípìnlẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá elevate status ẹ̀ ní pẹ̀lú kó ṣe ní ànábì ọlọ́wọ́n bá ṣé èèyàn máa ń ṣiṣẹ́ kan èèyàn ń ṣiṣẹ́ kan ìjẹ́ ànábí ọlọ́run bá gẹ́bá ṣe sọ fún wa kò ń ṣe téèyàn ń ṣiṣẹ́ kan kò síṣẹ́ tẹ́ lè ṣe tẹ́ ilé bẹ́ẹ̀ èyí ó máa ṣiṣẹ́ tí ó máa jẹ́ wà lé ọlọ́run ọba ni ṣùgbọ́n mo wá ṣiṣẹ́ mo ti wá dé ipò ànábí ọlọ́run ọba èèyàn kan ò lè dé bẹ́ẹ̀ òun ló jẹ́ pé àwọn tí ọlọ́run ọba ò ṣe lánàbí rẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣèjọ́sìn ẹlòmíṣe ìtọ́nù padà rí lónú wọn débi kó padà sọ wípé àwọn táwọn jẹ́ wà lé ọlọ́run ọba ipò tàwọn ju ipò àwọn ànábì ọlọ́run ọba ó jù ú lọ onìkan ni wọ́n fi sọ wípé ó ní mọ̀kọ́mù nùbù wọ́n ti fi barsakhin fúwẹ́ìkà rasúlì wàdúnẹ̀lwẹ̀lì ó ní ipò ànábì ọlọ́run ọba ní barzakh ó ju ipò òjíṣẹ́ lọ ṣùgbọ́n wàdúnẹ̀lwẹ̀lì kò tó ipò wàlí ọlọ́run ọba kò tó ipò wàlí ọlọ́run ọba so lọ́dọ̀ títí ẹ̀ ó gbà wípé àwọn wàlí ọlọ́run ọba wọ́n ju àwọn ànábì ọlọ́run ọba lọ ṣùgbọ́n kò sí ipò tó tó ipò àwọn ànábì ọlọ́run ọba wọ́n lè jura wọn lọ láàrin ara wọn ṣùgbọ́n ipò tó ga jùlọ náà ni ipò ìjánabi kò wá ń ṣe téèyàn ṣiṣẹ́ kan ẹlọ́run ọba subhanahu wa ta'ala yashtabi min ribadi man yasha ẹni tó bá wù ní sàlẹ́sà nínú àwọn ẹrú rẹ̀ ipe ìwọ mo fẹ́ ṣe ẹ́ lánàbí ọlọ́run ọba ṣùgbọ́n ẹni tí ọlọ́run owó bá ṣe lánàbí ọlọ́run ọba náà yóò jẹ́ èèyàn gidi kò ń ṣèyàn ránunránun kò ń ṣèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ so lut ó gbà fún anabi ibrahim alayhisalatu salam òun àtànabi ibrahim wọ́n jọ kúrò ní ìlú iraki wọ́n jọ kọrí sí ìlú sham ìgbà tó dé inú ìlú yẹn ó dé ìlú tí wàá mọ̀ sí ìlú sadum báwọn alárúbáwá ṣe máa ń pè tí àwọn mímí máa ń pè ní sodom ìlú yìí ló dé lọ́lọ́wọ́ ọba ló ti ṣe ní òjíṣẹ́ ló ṣe ní ànábì lòun náà ń ṣe wáàsí fún àwọn èèyàn ń bẹ àwọn aráàlú yìí kí ni wọ́n ń ṣe wọ́n tẹ̀rì sínú ìbàjẹ́ ni lára àbàjẹ́ tí wọ́n ń ṣe òun ni tí àwọn èèyàn ń pè ní homosexuality lónìí òun náà ni kí ọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀ eléyìí jẹ́ ìbàjẹ́ tó rí ilẹ̀ láàrin àwùjọ yẹn ló fi jẹ́ pé anabi luta alayhisalatu salam ó ń sọ fún wa ó ní atatuna alfahishata ma sabakakum bi amin ahadi min alalamin ẹ̀yin èèyàn mi ìwà àbàjẹ́ tẹ̀ ń wù yìí kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí òun ló fi jẹ́ pé àwọn tí ó kọ́kọ́ ṣe homosexuality àbí tí wọ́n pè ní sodomi tí wọ́n fi tì sínú ìlú yẹn àwọn tí ó kọ́kọ́ ṣe náà ni àwọn èèyàn anabi luta alayhisalatu salam kò ń ṣe ìbàjẹ́ tí àwọn èèyàn ṣe síwájú. Si àwọn ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àtàtúnà fàáhíṣàtà máa sabaqakum biha min ahadin minal alamin ó ní innakum latàtúnà rijalata shahwatan min duni nisa bal antum qawmun musrifun àwọn ọkùnrin lẹ̀ ń bá láṣepọ̀ ni àwọn obìnrin wà lára yín tẹ́ lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ó ṣe jẹ́ pé àwọn ọkùnrin lẹ mú lẹ̀ ń bá láṣepọ̀ so ló jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe lónìí ní àwọn àwùjọ Yúróòpù káàkiri àtàwọn tó ń ṣe nínú tiwa náà bíbà yìí nàìjíríà àtàwọn alúmi wọn ní aṣíwájú àwọn náà ní àwọn àìmọ̀ wọn ní àwọn aṣíwájú àwọn aṣíwájú wọn náà ní àwọn èèyàn anábì lut alayhi salatu wasalam anábì lut alayhi salatu wasalam ó ṣe wá sí ó kọ́ wà bàjẹ́ fún àwọn èèyàn lára ìbàjẹ́ táwọn èèyàn wọn máa ń ṣe òun náà ni pé wà taqtaruna sabil wọn á jẹ́ni tó ṣe wípé máa ń lọ dáná wọn a máa lọ ṣe highway robbery lára nǹkan tí wọ́n ń ṣe ni wàtà tún náà fi náà dínkù mùlùmùkárà lára ìbàjẹ́ wọn náà ni wípé bíi ká máa wàkíwà àwọn nǹkan tí ó da ní klọ́ọ̀bù báwọn èèyàn mi gbà ṣe ní klọ́ọ̀bù lónìí táwọn èèyàn máa fi yan gan kìnní kan klọ́ọ̀bù kìnní kan klọ́ọ̀bù kí lẹ́ ń ṣe nu klọ́ọ̀bù ń òun náà ní randanrandan ká máa mutí ká máa jó pẹ̀lú obìnrin olóbìnrin ọmọ ọlọ́mọ àti gbogbo àwọn nǹkan randanrandan yìí wata tuna fina di kumulmunkara àwọn ìwà àbàjẹ́ lẹ̀ ń ṣe so kò ń ṣe nǹkan tuntun àwọn kan ti ṣíwájú ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala padà fìyà jẹ wọn lórí rẹ̀ lut alayhi salatu Salam ó ṣe wá sí fún in addition to ẹbọ tí wọ́n ń ṣe wọ́n ń dáná lára ẹ̀ náà ni pé wọ́n tún ń ṣe homosexuality lára rẹ̀ òun náà ni pé wọ́n a máa ṣe àwọn nǹkan rádaràdà ní klọ́ọ̀bù wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oni faja'anna aliya asafilaha wa amtarna alayhim hijarata min sijil ọlọ́run ní apadà jẹ́ kí ilẹ̀ yẹn ní kí ó yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ débi wípé aṣọ òkè di ilẹ̀ fún wọn aṣọ ilẹ̀ di òkè ọlọ́run ọba pa wọn run lọ́nà yìí wa amtarna alayhim hijarata min sijil ọlọ́run ní atúnwá ro wọn lórí ìyà méjì òun náà ni pé earthquake ṣẹlẹ̀ débi pé òkè ó dilẹ̀ ilẹ̀ dókè ọlọ́wọ́n bá tún wá ń ro kò lé wọn lórí ntí ọlọ́wọ́n bá fi pa wọn rùn nìyẹn látara ìwà àbàjẹ́ tí wọ́n ń ṣe lónìí àwọn míì wọ́n kọ̀ míì tí ń tó ju tí àwọn èèyàn lute alayhisalatu salam tí wọ́n ṣe lọ ọlọ́wọ́n bá rẹ̀ ń wò wọ́n ràn torí pé ń gbà mí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn tó ń ṣe àbòsí àmọ́ ọlọ́wọ́n lára wọ́n máa gbádùn inú wọ́n máa dùn wọ́n rò pé táwọn ń ṣe dání ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní tó bá yá àkàdùnà ọ̀nbáktàtàn òjijì làwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó mú wọn so àwọn èèyàn ti ṣe àṣemáṣe tó pọ̀ lónìí ọ̀rọ̀ homosexuality nǹkan tó rìnlẹ̀ ní ẹ̀rí ìjọba àlú tí ó mọ approve ẹ̀ tí ó dẹ̀ tún mọ threatening àwọn àlú tí ó bá approve ẹ̀ yìí pé àwọn èèyàn wọ́n ní right ẹni tó ń bá fẹ́ jẹ́ heterosexual obìnrin ẹ ló fẹ́ bá láṣepọ̀ ọkùnrin lòun àbẹ́ni tó ṣe pé obìnrin lòun ọkùnrin lòun fẹ́ bá láṣepọ̀ ní ìtọ́pọ̀lọpọ̀ ṣe tó ṣe pé ẹ̀sìn gbé ó gbé wa ní májẹ̀mú bá ṣe ṣe tá a fi rojú rí ọlọ́run ọba ẹ̀ mo fẹ́ bóbìnrin láṣepọ̀ mo fẹ́ kọ́kùnrin bá mi láṣepọ̀ ìyẹn yóò máa jẹ́ zìnà tá a bá tọ̀ lọ́nà tọ́lọ́run ọba fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ homosexuals ọkùnrin àtọkùnrin fẹ́ bára wọn láṣepọ̀ àbí obìnrin àtobìnrin fẹ́ bára wọn láṣepọ̀ ní tí wọ́n ń pè lesbianism gbogbo àwọn nǹkan wọn ìwà àbàjẹ́ ni tàbá wà wò ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ní àwọn ìlú europe àti america ni wọ́n ti legalize nǹkan yìí pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìjọba ó dẹ̀ tún máa ní ìkórira fún àwọn tí wọ́n bá legalize yẹn eléyìí ló fà tó jẹ́ kó mọ ń yáyàn lẹ́nu ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí wọn kú ìgbà tí àwọn kan bá ń sọ fún wa wípé àwọn gbà nígbàgbọ́ nu tán pè ní moral relativism òun náà ni pé tán pè ní morality wọ́n á sọ fún wa ipò wà relative ntẹ́yìn kàkún wọ ọmọlábí láwùjọ títí láwùjọ mi ó lè mọ́ jẹ́ wọ ọmọlábí ntí èmi kàkún ìwọ ọmọlábí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tí ó lè mọ́ jẹ́ wọ ọmọlábí tún wá ní àwọn moral relativist làwọn ṣùgbọ́n ẹni tó ń sọ yìí òun ni the first person tí ó kọ́kọ́ gbé ègé sin tó ló ń nù. No? òní kó kó máa attack other cultures kó máa attack other countries Ipe pé tí wọ́n ń ṣe ìyẹn ó wrong morally wọ́n náà ló fi rinlẹ̀ wípé àwọn èèyàn wọ́n wà morally wọ́n wà morally selective so to say àbí relative morality ni ó wà relative wọ́n náà ló sọ ṣùgbọ́n wàá máa attack other cultures ní òun máa fire wọn lórí nǹkan táwọn bìlíìfù nu kọ́ọ̀tsọ̀ titi wọn tó tako kọ́ọ̀tsọ̀ tí ó túmọ̀ sí pé ó parọ́ ni ó tọrẹ ni tí àwọn kan bá bìlíìfù wípé lọ́dọ̀ tàwọn ó tako morality kí ọkùnrin máa bọ́kùnrin láṣepọ̀ ó tako morality kí obìnrin kó máa bóbìnrin láṣepọ̀ kọ́ọ̀tsọ̀ titi wọn ó yẹ kó fi wọ́n lẹ̀ tó bá ṣe pé ó bìlíìfù nu moral relativism nítòótọ́ ṣùgbọ́n tán máa ṣe ni pé wọ́n á fẹ́ kẹ́ gbantí àwọn dúólé lórí wọ́n á dẹ̀ máa against yín until tẹ́ ẹ bá gba tí wọ́n dúró lé lórí eléyìí ọlọ́wọ́ máa sọ fún anagbọ́n muhammad sallallahu alaihi wa sallam wà lán tardọ̀ ankal yahudu wà lán nasara hatta tẹ tẹ́bi amilatahu àwọn yahudi àti nasara wọn lè gbà tiẹ̀ àfi tó bá tẹ̀lé ìlànà titi wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olùṣẹ́bọ wàdù law takfurun kama kafaru fatakununa sawa ọlọ́ọ̀ni tó wù wọn ni kẹ́ ẹ di kẹfẹ́rí báwọn náà ṣe jẹ́ kẹfẹ́rí sọ́ra gbogbo yóò lè jẹ́ nǹkan náà so ẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó wà distinctive gbogbo nǹkan kí lè ọlọ́run ọba sọ kí lè ànábì sọ lórí yẹn tọ́lọ́run bá ti sọ̀rọ̀ tánábì sọ̀rọ̀ fáínà nìyẹn ẹ kọ́ọ̀tsọ̀ kan sọ kìnnìkan kìnnìkan kọ́ọ̀tsọ̀ kan ló dá wa ọlọ́run ọba ló dá wa ẹ pírẹsidẹ́ǹtì kan sọ pírẹsidẹ́ǹtì kan ló dá wa ọlọ́wọ́n ọba ló dá wa àtòun náà gbogbo agbọ̀rọ̀ ju ojú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n ọba yẹn ni ṣùgbọ́n káwọn kan bí ní ìwù wípé àwọn kan moral so in tó bá kọ́ọ̀tsọ̀ ti tiẹ̀ mu in táwa gbà nù àṣà tiwa àwa ẹ̀yin lè mọ́ gbà ntì in tẹ́yin gbà lè mọ́ gbà ṣé o bìlíìfù ẹ̀ ń tó tọ́ àbò fẹ́ fi ọgbọ́n sẹ́ẹ̀lì tó ṣe wípé ìwọ́ gbà nù kọ́ọ̀tsọ̀ ẹ̀ reality ni pé kò sẹ́ni tó gbà á wọn ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń pariwo orú nǹkan báyìí ẹ̀ẹ́rì wọn kún wọn a máa lè má àwọn èèyàn wọn ló fọ́ tó jẹ́ pé recently àyìnkánú àwọn tí wọ́n máa ń sọ jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí ó ní ọ̀n kéèsì yẹn kan ṣẹlẹ̀ ní new mexico ẹni yẹn ọmọ ní òun àtìyá rẹ̀ wá ń bára wọn láṣepọ̀ so àwọn méjì ń bára wọn láṣepọ̀ àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí ní attack wọn náà fẹ́ fi wọ́n sí ẹ̀wọ̀n iye oṣù báyìí ẹ̀wọ̀n á fáìn iye báyìí èèyàn kan wá ń defend wọn pé why only right láti ṣe é ní ipe wọn ò rí nǹkan tí ó burú morally ń bẹ̀ náà biologically àbí scientifically tí ìyá àtọmọ bá bára wọn láṣepọ̀ tó bá doyún ó ní biological implication ṣùgbọ́n tí ò bá bára tí ò bá ti doyún ní orí nǹkan tó burú mẹ́ńtó so nísìnyí ẹnìkejì wọn takò rẹ pé no ìsọkúsọ ni tó ń sọ yẹn èwo ta ló correct inú ẹ méjèèjì àwọn méjèèjì kẹfẹ́rí ni wọ́n atheist làwọn méjèèjì èyí tó ń takò ẹ atheist èyí tí òun náà fi ń rinlẹ̀ atheist ni so òun believe wípé tí ò bá ti ṣe pé nǹkan táwọn biologist sọ ipe ká bẹni tí ó jẹ́ bí àbúrò wa àbẹ́gbọ́n wa pé ká bá aláṣepọ̀ ipe nǹkan tí ó máa ń affect ọmọ tán bá bí ni ó ní tí ò bá ti ṣe pókè ó di oyún tó kàn gbádùn ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn náà ni àbẹ́ni tí àwòyí pókè òun náà ní freedom ní àsìn láti bá ẹranko sùn bí irú yìí tí àwọn kan nú ìjọba amẹ́ríkà tí wọ́n fún àwọn àwọn àwọn sójáàsì wọn ìpọ́n lè máa bẹ ẹranko sùn gbogbo eléyìí tán bá béèrè lọ́wọ́ ẹni tí làákàyò tí dàrú a ní àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tó kó ó wà morally ṣùgbọ́n àwọn tí wọ́n legalize ẹ̀ lọ́rọ̀ títí wọn rí nǹkan tó tako wọn rí ní nǹkan tó tako morality so kí ni standard ṣé mi tí mo ló tako morality ni ọ̀rọ̀ mi ni standard ni àbẹ́ni tó ní kò tako morality ọ̀rọ̀ tiẹ̀ ni standard kò sọ̀rọ̀ ẹni tó jẹ́ standard nínú èmi àti ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá gbogbo wa òun ni standard anybody tó bá dẹ̀ takò àṣẹ ọlọ́run ọba irú èyẹ bẹ́ẹ̀ yá àti mojiriman òkè èyẹ ni ó jẹ́ tó bá jọ gbendal kiyama ọlọ́run bá ní wà lóòótọ́ ni anabi lut àtẹ́yìnà ọ̀họ́kùnman afúnni ìdájọ́ wà ilman àtìmá wàlá jẹ́yìnà ọ̀hún alkọ́rẹ́ tilẹ̀ ti kánú tààmọ́lù kọ́báyé ọlọ́run ní àtúnpadà kóhùn náà yọ nínú ìlú tó ṣe wípé káàna ti ta àmàlù kaba ìsì ìlú tó ń ṣe àwọn ìwà àbàjẹ́ iná nǹkan kọ́wọ́mọ́ sọ yín fàṣíkì àwọn ìjọ tí ànábì lùtù ń bẹnu wọn tó ń bẹ lórí ní àwùjọ wọn tó ṣe wáàsí fún wọn ọlọ́wọ́n ọba ní ìjọ aláburú ni wọn wàtàkàlná òfin rahmatina àwọn ọlọ́wọ́n ọba àfisínú kẹwa ìnáwó mínà sọ̀rìhìn anabi lut alayhisalatu wasalam lára àwọn ẹni rí òun ló jẹ́ anabi lut alayhisalatu wasalam ká lè mọ dáwà tó dólé lórí ẹni tó jẹ́yàwó títí ẹ̀ náà òun náà kò náìfù pẹ̀lú àwọn ẹni ibi tán bẹ́ẹ̀ nù gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ ìtàn rẹ̀ fún wa ní àmọ́yé àyè nù al òun náà kò náìfù pẹ̀lú wọn lọ́lọ́wọ́n bá fi sọ pé daraba Allahu mathalan lilladhina kafaru murata nuhin wa murata lutin كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọlọ́run ló ń fi àpèjúwe kalẹ̀ fún àwọn kẹfìrí gbogbo kẹfìrí ẹ lọ́gà lára àwọn ọ̀gá yín ọ̀hún náà ni ìyàwó nùú àti ìyàwó lótù kánàtà tàhtà àbùdé ní ibádìí náà sọ́ọ́lì ẹ̀yìn ọlọ́run àwọn méjèèjì ìyàwó náà jẹ́ fún àwọn ẹrúsìn wa méjì dáadáa fàkànà tàhùmà ṣùgbọ́n jàǹbá wọn wọn tẹ̀lé ìlànà wọn fàlàmì òhun ni àánú mọ̀mìnàlá ìṣẹ̀yà torí pé àwọn ọkọ wọn jẹ́ ànábì wa wọn níran lọ́wọ́ kan lè ṣe fún àwọn ìyàwó wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá rí jọ́ ń gbé dalkiyama wakila tukula nara ma adáhìlì ìyàwó méjèèjì ọlọ́wọ́ ní àánìkan máa kó wọn lọ nù pẹ̀lú gbogbo àwọn tí ó wọ nù ni so ló jẹ́ pé islam tó clear ní alukur'an dẹ̀ clear ìdí yẹn kó máa tà wá ojú tó bá rí mi ò ní wọná kìnnì kan tó bá ṣe kìnnì kan ò ní wọná ẹ̀tàn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tán jẹ́ kéferì ọlọ́wọ́n bá ní wọ́n ní ọ̀gá lára àwọn ọ̀gá wọn náà ni ìyàwó nú àti ìyàwó lójú ìyàwó ànábì ọlọ́wọ́n ọba méjì ọmọ náà ni wọ́n gẹ́gẹ́ bọ́ ọlọ́wọ́n ọba ṣe fèrè rẹ̀ fún wa nu alukur'an ọmọ anabi ọlọ́wọ́n ọba nu alayisalaatu salam ọmọ nani gẹ́gẹ́ bọ́ ọlọ́wọ́n ọba ṣe fún ilẹ̀ fún wa so má gbàtàn jẹ pẹ̀lú pé torí pé ọjà àfa garanti ni táwọn ọmọ rẹ báyìí báyìí báyìí ni wọn má gbàtàn jẹ pé ọjà àfa garanti ni pé ìyàwó rẹ báyìí báyìí báyìí báyìí ni òun ló fọ́ tó jẹ́ pé subhanahu wa ta'ala ṣe é léèwọ̀ nínú ṣẹ̀ríà nípa wípé a gbọ́dọ̀ kíìpù ẹni tó jẹ́ kẹfìrí gẹ́gẹ́ bí ìyàwó pàtàkì jùlọ tó bá ṣe pé kẹfìrí tí ó kì í ṣe nasaraniya àbí ó jẹ́ yahudiya ní ìpìlẹ̀ tó bá jẹ́ àwọn eléyìí láti ìpìlẹ̀ èyàn lè kíìpù ẹ̀ tí ó bá rí chastity lára wọn torí wípé nǹkan tó lè dá léèyàn rú ni sọlọ́mọba subhanahu wa ta'ala sọ wàlá tó ń sìnkú bẹ̀rẹ̀ sọmìlì káwáfíì ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fẹ́ kéfìrí níyàwó ẹ gbọ́dọ̀ fẹ́ kéfìrí níyàwó torí pé nǹkan tó lè affect ẹni gan fúnra ẹni n tó lè affect ẹni yẹn so níṣẹ̀rí àtó síwájú àwọn anábì ọlọ́run ọba tán ní kéfìrí gẹ́gẹ́ bí ìyàwó ọlọ́run ọba fún wọn lẹ̀ ṣùgbọ́n gbà tó para ya ọlọ́run subhana wa ta'ala ni tó ń sikú bílkàwà fún wàlá tẹ́ńkì hul mushrika ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn mushrika ولا tẹ́kìfẹ́ mọ̀ṣẹ̀ríkà àtà ìmìnà ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ níyàwó àfitán bá di olùgbàgbọ́ lóbìnrin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wàlá amatun mu'minatun khairu min mushrikatin wàlá wa ajabatikum tóbìnrin bá wù ẹ fẹ́ kó lọ fẹ́ ẹrú káwọn yẹn ní ẹ̀rí ni ẹrú mọ̀ ló fẹ́ tó jẹ́ ọlọ́run ọba ló pẹ́ ilé wájú wọn ọlọ́run ọba ju pé kó lọ fẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́bọ lóbìnrin lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ní abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kò ṣe alukur'an kẹrin ní nǹkan mọ̀nà fún wa kó dé kí á rí mọ̀nà látara rẹ̀ kọlọ́ọ̀bù subhanahu wa ta'ala kò ẹsẹ̀ ní kọ̀kọ́ rẹ̀ lè sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام nam alhamdulilah salatu wasalam fil awad islam ṣe ní ẹ̀tọ́ pé a lè fẹ́ christian àbí gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ wọn náà ó gbọ́dọ̀ ní àwọn májẹ̀mú àkọ́kọ́ ni pé ẹni tó fẹ́ fẹ́ kó má jẹ onízìnà gẹ́gẹ́ jẹ́ pé kó wà pàmísìlù kéèyàn fẹ́ onízìnà tó jẹ́ mùsùlùmí náà tààlà ń pè lónízìnà òun náà ni gbogbo obìnrin tó bá ti tẹ́rẹ̀ ẹlẹ́ kí ọkùnrin súnmọ́ òun láyìn ṣe wí pé wọ́n gba ìyọ̀ǹda bàbá rẹ̀ abẹni tó ń bẹ́ńkò bàbá fún láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó onízinanu so ẹni tí a bá mọ̀ pé ó ti tẹ́rẹ̀ ẹlẹ̀ fún ọkùnrin kan kó súnmọ́ òun rí tí ó dẹ̀ túbá lórí nǹkan tó ṣe yẹn onízinanu yẹn ọlọ́wà rẹ̀ sọ pé azaniyatu láyé kí wà ilà zaninu àwọn mùsùlùmí ẹni tí ó ṣe zina àti sẹ́ni tó tẹ́rẹ̀ ẹlẹ̀ kéèyàn kan bá aláṣepọ̀ láì ní í ṣe wípé wọ́n lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àbí lọ́dọ̀ ẹni tó jẹ́ alámójútó ọ̀rọ̀ rẹ̀ kò bá jẹ́ pé ẹ̀kan in our life ló ṣe é rí oníṣìnà ni irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá ní wọ mùsùlùmí tó fẹ́ fẹ́ ìyàwó má fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó má fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó ọlọ́run ọba ní ẹni tí ó fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó tí a rí mi má ní tèmi azaniya tó láyé kí wá ìlà zani èèyàn bíi tiẹ̀ náà ni tó náà mọ nǹkan mọ́ àwọn èèyàn tí ó bá wọn láṣepọ̀ òun ló lọ pẹ̀lú ẹ àwọn mushrikun abẹ́ni tí ó kìí ṣe mùsùlùmí ni ó fẹ́ èèyàn bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ni ó ní wàzání láyé ń kíkọ́ ilà mushrikatan ẹni tó náà jẹ́ ilà zaniyatan o mushrikatan ẹni tó jẹ́ onízìnà ẹni tí òun náà fẹ́ òun náà ni onízìnà olóbìnrin bíi tiẹ̀ àbí kó jẹ́ ẹlẹ́bọ ọlọ́run ọba ní wàhúrì màdálíkà alálùmọ̀mìnì àwọn olùgbàgbọ́ òdodo èèwọ̀ la ṣe fún wọn ṣùgbọ́n èèyàn tó ti ṣe sìnà rí kódà kó ṣe pé ẹ̀kan náà ni ó wá rìgírẹ́tì ó dẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ṣé ìdájọ́ oníṣìnà ló ń bẹ fún oṣù oníṣìnà mọ́ irú èèyàn bẹ́ẹ̀ a lè fẹ́ so the same thing ẹni tó wá sọ yí pé ọlọ́wọ́n ọba ní ẹ wàlmọ́sọ̀nàtù mínà lẹ́rìnà ó tún kìtàbà mi kọ́bílì kún pé a lè fi àwọn ta fún tíra síwájú dàtí sẹ́yìn tí kò ní rẹ́kọ́ọ̀dì kó ti ṣe zìnà rí tó wáyé kó ti ṣe rí ó ti rẹ́tẹ̀ tó túbá tí ò ṣe wẹ́ mọ́ láti fẹ́ that's number one number two onígbígbà tí yẹn bá fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà extra careful torí wípé tí ò bá rí lò tí ò rí ṣe dáadáa ó lè jẹ́ pé iná rẹ̀ ló rà fúnra ẹ̀yẹn ẹnìyẹn ó lè convert ẹ̀ sí ẹ̀sìn tiẹ̀ ó dẹ̀ lè kọ̀nvátì àwọn ọmọ tí ó bá bí fún gbogbo eléyìí náà ni ta ti rí dáadáa tó ló jẹ́ pé ìgbàtọ́lọ́wọ́ bá sọ pa àlìfẹ́ wọn ó parí ẹ̀ pẹ̀lú wípé wọ́n yẹ́fúrú bí ìmáni fọkàn hábitọ̀ àmàlù ẹni tó bá lọ ṣe kẹfẹ́rí pẹ̀lú ìmáni gbogbo iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ eléyìí ni táyàtọ̀ ayàtọ̀ ọlọ́wọ́ bá fi parí ọ̀rọ̀ pẹ̀ àlìfẹ́ so àgbọ̀rọ̀ torí ìfẹ́ nu wa àti tó wù wá láti ṣe láti máa lọ ṣe nǹkan tí ó kó bá wa ṣùgbọ́n ẹni tí ó kì í ṣe christian àbí ní obìnrin irú èèyàn bẹ́ẹ̀ àlefẹ́ ẹ oníṣàngó ni ẹ ọlọ́ya ni ẹ lẹ́yọ̀ ni ẹ kìnnìkan oríṣiríṣi gbogbo àwọn nǹkan irú èèyàn bẹ́ẹ̀ àlefẹ́ kódà ó chaste jù bẹ́ẹ̀ lọ àlefẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wàlá tẹ́ńkì hàn mùsùlùmí ẹ gbọ́rọ̀ fáwọn olùṣẹ́bọ hata yomina àfi tán bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lókù hata yomina so àwọn tá a lè fẹ́ nú àwọn ẹlẹ́bọ lọ́wọ́ bá ní ó ṣe exception wọn so gẹ́gẹ́ bí ó ṣe clear so àwọn nǹkan ẹ̀ nǹkan tí a ní láti bóyí ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ ipe ìpìlẹ̀ àwọn eléyìí ọlọ́wọ́ bá ó ṣe lẹ́tọ̀ọ́ bọ̀ létà lọ́lọ́wọ́ bá padà ṣe léwọ̀ ló jẹ́ pé ó ń bẹnú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlòmíì ìgbà tí ó fẹ́yàwó ó fẹ́yàwó ìyàwó iṣẹ́ sin tiẹ̀ òun náà ń ṣe ẹ̀sìn islam ti tiẹ̀ ṣùgbọ́n gbà tí aya ti sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó separate wọn ọlọ́wọ́ bá ní láhùn náà hìlùn láhùn wà láhùn yẹn hìlùn náà láhùn náà ọlọ́wọ́ ní wọn àtọ́ fún wọn àwọn náà ò tọ́ fún wọn ìgbà tọ́lọ́wọ́ bá ṣe eléyìí léwọ̀ ló fi di pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọmọ rẹ̀ zainab ó ń bẹ lábẹ́ arákùnrin kan tí a ń bin rabi'i wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan torí ṣùgbọ́n nǹkan tó separate wọn ni pé eléyìí ó ti gba islam eléyìí gba mẹ́sẹ̀gì bàbẹ́ eléyìí ó nẹ́sìn àwọn ọjọ́ òun lòún sì fẹ́ máa ṣe so wọ́n wà separated nítorí eléyìí so for some years ni àwọn méjèèjì wọ́n wà bẹ́ẹ̀ ọ̀n ti ìgbà tí abúlá síbi rọ̀bí tó gba islam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wá dá obìnrin yẹn padà ó dá padà fún un so tó túmọ̀ sí pé nǹkan yìí ni nǹkan ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni torí pé ọlọ́run ọba sọ wàlá tó ń síkú bí ìsọ̀bì kàwáfì ẹ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn kẹfìrí níyàwó bákan náà ọlọ́run ọba ní wàlá tẹ̀rẹ̀ṣẹ̀ òun nílẹ̀ kó far ẹ má dá àwọn obìnrin yẹn padà sí ọ̀dọ̀ àwọn kẹfìrí láhùn náà xìlò láhùn wàlá hùn yẹ xìlò náà láhùn wọn tọ́ fún wọn ọkùnrin yóò tó fún obìnrin bẹ́ẹ̀ lóbìnrin ò tọ́ fún so aya yìí ó yẹn ju ọ̀rọ̀ yẹn wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك